éfésù orí kẹta. nítorí èyí náà èmi pọ́ọ̀lù òǹdè jésù kristi nítorí ẹ̀yin kèfèrí bí ẹ̀yin bá ti gbọ́ ti iṣẹ́ ìríjú oore ọ̀fẹ́ ọlọ́run tí a fi fún mi fún yín bí ó ti ṣe pé nípa ìfihàn ni ó ti fi ohun ìjìnlẹ̀ nìhàn fún mi gẹ́gẹ́ bí mo ti kọ ṣáájú ní ọ̀rọ̀ díẹ̀ nígbà tí ẹ̀yin bá kà á nípa èyí tí ẹ̀yin ó fi lè mọ òye èmi nínú ìjìnlẹ̀ Kristi èyí tí a kò ti fi hàn àwọn ọmọ ènìyàn rí ní ìrandíran mìíràn bí a ti fi wọ́n hàn nísinsìnyí fún àwọn àpọ́stélì rẹ̀ mímọ́ àti àwọn wòlíì nípa ẹ̀mí pé àwọn kèfèrí jẹ́ àjùmọ̀jogún àti ẹ̀yà ara kan náà àti alábàápín ìlérí nínú Kristi Jésù nípa ìyìn rere ìránṣẹ́ èyí tí a fi mí ṣe gẹ́gẹ́ bí ẹ̀bùn oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ fún èmi tí ó kéré ju ẹni tí ó kéré jù lọ nínú gbogbo àwọn ènìyàn mímọ́ ni a fi oore ọ̀fẹ́ yìí fún láti wàásù àwámọ́rídìí ọ̀rọ̀ Kristi fún àwọn kèfèrí àti láti mú kí gbogbo ènìyàn rí kíni iṣẹ́ ìríjú ohun ìjìnlẹ̀ náà já sí. Si èyí tí a ti fi pamọ́ láti ayébáyé nínú Ọlọ́run ẹni tí ó dá ohun gbogbo nípa Jésù Kristi kí a bá lè fi ọ̀pọ̀lọpọ̀ onírúurú ọgbọ́n Ọlọ́run hàn nísinsìnyí fún àwọn ìjòyè àti àwọn alágbára nínú àwọn ọ̀run nípasẹ̀ ìjọ gẹ́gẹ́ bí ìpinnu àtayébáyé tí ó ti pinnu nínú Kristi Jésù Olúwa wa nínú ẹni tí àwa ní ìgboyà